الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين يا قوم يا رب يا قوم يا رب يا ليش قوم يا رب lórí ọ̀làwọ̀ gbogbo àbọ́níyàwó inú rẹ̀ iná jẹnlọ́nà lórí ọ̀làwọ̀ mẹ́ àǹfààní lórí ọ̀làwọ̀ mẹ́ àǹfààní ọ̀lànàṣẹ́ ẹgbẹ́ lórí ọ̀làwọ̀ dàtínọ́yẹ àbúkọ́rá kankanáà mẹ́ lórí ọ̀làwọ̀ odò omi àbáṣọ́wọ́lọ́gbẹ̀ẹ́ yana re be ire ni yete wo muri yete na bo wo yi muri na wo wo yi odukora he kai wi odawa wi odina bila wi to abe ya odana sele izo ya ni muri na wo ge be amen ah yana Anyị ere ya ni wo dai ya yawa ya tare buri na boje ile ba su za wazi don hajjo da rana kabire amma sana sai mu koro dogire wo wo dogire ni agon buri na bo ya ka so ni la na ti for question ajinu no na and there program to muri ona wo kogo asosho so ni mkutui amen amen muri ona wa yamani be oh, ho da kura mono lo godo amen do shan barka toy amen so akale ka so ozeba se oyi ni ti question ọmọ wa ni ọbi question na ikaka ọ ma nfani asọbi question na ika ọ ma nfani eh awoka dozo si yoruba anibika ìrọ̀ ọgbọ̀rọ̀ rẹ̀ ìrọ̀yẹ́ lé lórí ọ̀rùn mórí ọlọ́wọ́dọ́ sí i mórí ọlọ́wọ́dọ́ sí i. ya ìrìlẹ̀ àmẹ́ta ọ̀húndọ̀ ẹnọ́nàmọ́nọ́rọ́dà bí a ṣe rí ní máa kọ́nà mí dọ̀ ẹ̀yẹ́ lẹ́nu mi. ìṣẹ̀lẹ̀. ee ìmọ̀ ẹ̀ otunyamini papa n'ọdị ẹọ ikwu ụkwụ ụwa wee usi papa da ndị papa mmiri ekwu onye usi n'ere ịgọrọ ka kwa ikwu nwa na nwa ịgọrọ ma bi zikri na ya na asara ma ọ na-agọ ihe nke olu ibe tupu anyị ma yes ọzọ ọbẹ duwa mi zikiri náà wọn rẹ yan do reto yi ekwe wọn yẹn yan ó ti wọ́n ká ele não é agulha inteira, manda para uma chove. Agora, o pai não pode dar, ele é dele. E daí, eu não me sei, mas eu não me sei como que a roupa do sucuel. Ele fica, ele tem medo de igreja, ele é para uma. Também, olha, cara, meu, olha, ele é para uma tia minha. Onye na-elekere hijab, ma ị taị ọkụ ìgbé àtàkà ọ̀pá ayọ̀ tàbí ayọ̀ ọ̀pọ̀ àwọn ọmọdé òní ẹ̀rọ. ọmọ wa lápò ká máa wọ báyìí kò mọ ẹ máa ṣe é bí alábàá òde inú ọ̀gá ìgbà lábẹ́ ayé rẹ̀. nínú àgbà ìlú olórí ọmọ ẹ̀ báyìí ní ìgbésọ̀ ìdẹ́jọ́ ní bàbá ìdẹ́jọ́ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bí wa alẹ́ ẹ̀ ẹ̀ wá ní ọ̀ tó ní ìbẹ̀rẹ̀ wa. ẹnìyẹn ẹnì a gbogbo ẹ téèdì na ta ẹnìyẹn ẹka ẹyà tó lè alaikum wúlò náà wọ̀ wáyà yìí kwẹ́sọ̀n náà wa ọ̀ ń bẹ tẹ́yìn anyị inotion anyị anyị so n'uru tonight every technical meaning hijab were ahụ hijab islam ọka ọka ihere na nyere ebe enye obechi hijab ọ̀ọ́dá kùdé yìí <laughs> lọ́hàkùbà ẹ̀họ́ bẹ́ẹ̀ dẹ́ yàkùnyẹ́ ọ̀ àrùn náà àkàrẹ́ àná ìyá ẹ̀yẹ bẹ́ ẹ̀nẹ́hẹ́ bẹ́ ìjì àbọ̀dọ̀kẹ́ ní ẹ̀lẹ́nyà wọ̀rẹ́ yín nọ ọ̀nà bí sẹ́ni ẹ̀nìkú àbáwọ̀ àwọn ọ̀nà yín nọ ọ̀nà àkùnyẹ́ àrùn náà wà kakọ́ ọ̀ ọ̀ táìtì àbọ̀ ọ̀ táìtì sẹ́ni ẹ̀mẹ́kẹ́ àkùnyẹ́rẹ́ kọ́ táìtì ẹ̀mẹ́sidẹ̀ntì ọ̀hùn one yẹ wa na yẹ ni àlọ́ náà yẹ na ẹkú tí ní ìjàmbá ní sí material all concern náà the most important thing na ka ọ̀sí ìjàmbá ọ̀sí shield ọ̀sí cover wa ni mímí ni màá ní òun ka ẹ̀yin brothers ẹ̀yin tẹ̀wúrẹ́ ọ̀nà dáká yẹ ẹ̀rẹ̀ yóò kí rẹ̀ rí ọ̀kọ́tì lọ́wọ́ ẹ̀wù bẹ̀bẹ̀ yẹ kọ̀kọ́tì ló kí ní ìjàmbá ni what is your business with àlọ́ ló kí lẹ́tì náà ìjàmbá ni. bímọ̀rẹ́ káyọ̀ káyè ọ̀lọ́lọ́ ní freedom àgbẹ̀ náà wúlò èrè kòwé àrú ọ̀mọ̀ àwọ̀ ọ̀yìn náà fún ọ̀chà sọ̀rọ̀ ilé ìdánwò ọ̀rọ̀ bá náà rárá ni ẹ̀yìn islam ọ̀kà kàṣọ́ tirẹ̀ wọ̀ ẹ̀rọ ilé ìdánwò àmọ́ àwọn àfọ ìdọ́là sí ìjà ọ̀bẹ kọ́ba ni wẹ́ẹ̀yẹ̀ ìjà ọ̀bẹ náà rà mọ́ mi àmọ́ yẹn yẹn wọ́n advice kẹ̀lẹ́ máa yẹ in case of accident iye hẹ̀ ìṣe ka ọ̀sẹ̀ wọ̀wọ́ expose ìjà àgbà àkúrò ọ̀bẹ̀ náà dress normal. nana bɛ si ase va kaka ye ɛnyɛ no kɔ enyi ɛnyi sɔka ɛnyi nkɔtɔ no kutu then ɔno hijab dɔnyi enwe enwu ta igi hijab yɛ ìtìlẹ̀ ìrìn iná lè pa ipò bá ìgbóra àná ẹ̀wọ̀n yẹn ni you have to be careful asọ́bi rọ́bà asọ́bi shaking ọ̀bi thick material ana ìka ọ̀nyẹ̀wò sí shape so wear ti ní lẹ́tọ̀ yẹn. so anyị kọọ ma nire bikee afọ n'imi ina nwere nye na na-akpọ nwenye nọ then enwere emere ka sọ yes anyị ama eri onye mesiki brothers ọ dị na mika sọ dị every brothers ọ bụ ọ ever ya bụ kaka ka iwu na ụlọ ụlọ enye na enye na ezi ya kize da ka yi enye ahịma ime ochiri eti n'ọma se unere ine nya ndị ụwa ya enye ahịma ochiri eti n'ọma what is your business enwere ụlọ ya kwụma a na-ekwe nwere kenen ebe nwere kọnọ na ahụ ka isheri ọsọ ụlọ dị na ebe ụlọ ọbịa mara na kwe nwa n'ile ka abụọ ebe naanị sa inewu anaghịke n'igbo bedu kene eneghị left and right the most important thing were echiaru hijab wa afekọba yes ya ya sukwu ya nwudu wakwu hijab ahụ ya ọnụ ọwọ n'ọnụ amameshọ ka at any time ọnụ wee ahụ na-ehide ahụ a na ada akọghị m ire ya nye nwụbe da anyị ke nwa expose tẹ́rí ẹ̀wù protection ọ̀nà mẹ́ẹ̀ wá wọn náà kàkà yìí hìgí àbá wọn tún kò èrè kẹ́nẹ́ wá ẹ̀yìn adequate protection ẹ̀wù àwọn yẹn sẹ̀ bọ̀bọ̀ ma expose ẹ̀wù àfọyọ̀ lẹ́dẹ̀ ṣé báwo náà láti yìí abẹ́ka kókó kàkàtọ̀ ẹ̀yìn ẹ̀fà mi tẹ́ ọ àwọn ìjà kẹ́ndé lè tu àwọn ahọ́ pínpín ẹ̀wà rẹ̀ bàsí ilé ẹ̀wù in fact. Eh, ne kama makacheti nani ere bọọdụ nọ nsiri nọ honestly ere anaghị ọrịa nọ ama ọnịmị kama ya ni katina nche anọrịka bi hụ ni arụ niile tuka onye anyị nene e ẹlẹ́ẹ̀dì onye anyị n'okwumokwumi anamẹ́yẹ hụ na arụ niile tuka ya adị eh onya ini makan no ada ada ada no nyana severa o ira makan sabe wabo onyubo onyubo no nan ejo de wutatinan mashallah eh ana ka e emejo abo oda kali kame bire oge danyi ka aho anyi ka en o that is all what for ho o o o yan umuri na bodo dozi do hai do jiri ngone be amen wa alaikum salam ana question ba ko ni ne rai zakato yi okay like wa ni family do ya e ki umuri na bodo wa wa wa do ni wa family like wa ya wa da arụka kewa kwa mitụrụ esi ọrịa nene ndị wo ya e ka omori ọhụrụ ịwa asa ka ekwe mitụrụ ya nene gaa ike ewa mitire ene ni asa akube o do mori here o mo ni na na ni wa so ba ka uto ra ra o be no tu so banya o be so enyo meka are ni misuru ni ere na anyi question gwe ba ya so ikunyo nya nada do re ti do nyene ya ra exhaust ene ni zete then ebe na abere ma nyoho ba do me even ya anyi time o ni ki ase meta na na nwo auge oreba umetete ago aseba yi dɔ ɔdinyara dɛ danabɔ dɛ ɛlɛ fa nyɔ opportunity. awo ike wa ayi ma kari ya ni sɛ ɛlɛ ni sada. ee kɔn ɔnya. Eh, wɛ bilion nyi zaka ni ni la sɔ a bi a ɔdo wa se yɔ okay and any sorry any sorry and why na mi tojo nyawo eh na na ro kwa mi tojo an eh ani bo e wa e wa when o depend le me me o dip yes o depend o me me ah ise nyawo kwa a yo ana je nyawo kwa so se yo ona ye nyime me be le tini ka number 1 ah be na ro kwa wa mi tojo an when you ma kwete ro kwa ina ka do se yo e wa mi le ni mane onya o wa kwa wa ya sorry a we sorry wey na-egezi zakat amada nye na ine na kata o si eme ya in fact emu situation na ya kụ fain dị nwanyị in nigeria anyị na-aje wa wee masị onye ọka ireme ụlọ enyi ụda ehe mana si ya n'ọrịa wee akwụ ịsasa etina ndị bondage ogoru ba bara ya ọrụ ihe kenet na naijiria nọ dey useless awo lɛ tɛ ka wa aram thirty 35 years Do sɔn sɔn to take years day lɛ who will do the Do do nyɛ taa tɛtɛ kɛnɛ da yi ka uwe ne lori ayi du du su de ta. wali yazu bila. na. kalbi. ok. ìsènyɛmɛ kìzà káàtɔ ní yìí. dọba anyị ka otu anaghị kọsa ya aka na-ehiche nwaanyị na charity na na-eyi mahụ na-ehi then gị aka ya ere jodi ka ya ere nabi ka ya si zawa dị ya si ime islam ọ bụ ịwa ịsawo ya si turawa wee rekiri ma ọ nọ ọgwụrụ ete naghị kaka ya aya dịba na be dị ma na-eyi izizi ee renini dị palas na-eyi disemba narị rice ee ya eleghata ehebere ka ya asị daa dínyẹn sì sọ stabilize bí ẹ stable and ti ní islam ni fine and good bí situ rà rẹ otherwise òkú omori yóò yẹ tẹ ìsọ̀rí ayé ọ̀tọ̀ yẹn ní dá ọ̀rẹ́ nsádà dúkú omori ayé ìtúdá. Ari ari na bẹ́ẹ̀ni jẹ́mu rẹ̀ sọ. Ọlọ́ ìyá rẹ̀ kọ́ sí páìkà ẹ̀nàmẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́rẹ̀ ojú omori ọ̀jẹ̀ rẹ̀ náà. Ẹ̀ka rẹ̀ kọ̀ ní àdéhùn ní ìwúsẹ̀ níta. Oṣù yẹn náà rà máa náà kàkí ẹ̀ẹ́nẹ́rẹ́ iṣẹ́ yẹn wá mẹ́rin láti tẹ̀ ẹ̀ka kómori náà ẹ̀ẹ́dẹ́rù kómori mẹ́rin wá mẹ́sẹ̀ ìnira yẹ ọlọ́kàrẹ́ ẹ̀ báyìí mẹ́rin ẹ̀ẹ́n ọlọ́yìn ọ̀dọ́ bá kàkí ẹkúyọ ẹkúyọ mọ̀ nìkẹ́ ọmọ omori ká tó ọ̀zà ọ̀zà sọ̀rọ̀sẹ̀ ayé wa náà kàkí dọ́ọ̀rẹ́ kótó ẹ̀mí wa ire torí ẹ̀ lọ dé orí. omori ọ̀nà wọ̀ báyìí ọ̀nà ilẹ̀ ọ̀nà ìrèyìn ana burete ukeke robe ke abijana ma inijana baba idemre e ho yere ka oh is eh any some like take for example in a particular class a teacher may teach when exam that when you kaka two percent of a fail or sort of a passing right ahem ama wara conduct exam should be able to know ever wo me ya ido mori omori onyu kata to ra ka e elene le ya kuma ọnà ọ̀nà àwọ̀dọ́ mẹ̀hẹ̀dọ́ òtòdọ́ mẹ̀rẹ́tẹ̀mí ịdị ya náà na ya so omori ọ̀nà ọ̀ọ́yẹ enwejene ilé ya denu ka àbíyẹnẹ ẹ̀mìrì iná na ẹ̀mà e e, ya àmọ́ ọ̀sọ́ ka yìí e, ya nílẹ̀ ìfìlà sọ́ọ̀bà àbì ìrẹsẹ̀ hàn omori ọ̀sọ́ never be a headache for us because onye na amada ọrịa ba mebe ibe ọba ahụrụ onwu ibe ahụrụ onwu enyi nkata n'okwute ọ ịba dị ọmụta so try asụrị ahụ wa ma eme na ewu just like eze nye ọba ehe ọ eme ọ fere ahụ na abọgị fere ahụ na ọkụ na esikọ na ọyere ha e e na nkata wara anyị na onye fere ahụ na sụwa afọ ime sebe anyị nọbidi na heka ahụ onye fere na wasị wara anyị na ha suppose nke ọra anyị achọ ka ahụ ihe sụwa afọ ị na-amị so obodo na-agba ọba ya e.

that lady grade don that one no ọkọ nọ nọ nọwa wẹ is wrong ẹni enugbe nọ nọ nọ káwọn. asalaamu aleykum. wa aleykum salaam. ẹ eh, question am is this ọzọ uh, ló quantify zakat in monetary terms dọọ ṣọtọ ẹ and maybe israel nàìjí ahana ìkàkọ onye gbàgbọ maybe ẹ ọwọ ní ilé eight post pàtàkì ahana ìkàkọ ó rọra ẹ yọrọ náà zakat okoko rẹ. No problem. Yeah, it's okay. We got you. Uh, you're a treater. Maybe you came late. Uh, also, or you monetize zakat out. Um, however, Mark Asonica, Uwele, some scholars back out can know it's not allowed, but uh, other scholars, you should take uh, in the peculiar situation only find them why today. Ana kume kazo inside ka ye reka ya are shenye ve ila e ve mare na na like a papa wana agwete progodo da da bozo roro ya ga bora ɛdɛgi ahyɛ papa yɛ osikɔ nɔdɔ yi ako dɔnbɔ titɛ inimalasi ni tse ba yi lɛ then wàásù yanu ma la ɛdò so wɛmɛ nɛnɛ ɛnɛrɛ ayi bala gɛrɛ yi dɛ nìyí hɔnɔ wọ́n máa ṣe àlẹ́ máa yọ̀ dẹ́ni sílẹ̀ náà ẹ̀ pọ̀ fìọ́ fún un bọ̀ ẹ̀dẹ́ náà gà ẹ̀. so at the end of the day we are indirectly going into car and monetize that. so ọ̀nà mẹ́tò wo orí sẹ́dẹ̀ lítà náà pápá tó wú ẹ̀tẹ́ so òótọ́ fún yóò àwọn oníṣìí yìí ó ní gọ́sọ̀nà rẹ́bà hẹ́ẹ̀ fà ìka ìṣẹ̀kẹ́ pápá pàgó kani bene ili bene eh tena tazidi ya anu wele nwa se anka maybe why he tanu but take for example ana ikoko mori ya very few either eh enwenen a monetize them anyam se ke ono le no kore osa ino i propagate o islam enyo meka ino no salamu alaikum wa alaikum salam ọdún ọdún mùsìkà oòrùn ká máa ní ayé ọdún ọdún mùsìkà akọni ọba ọmọkùnrin náà rí ìlú yẹtẹ oyin ní oye tó ma ma kọ na ọmọ nkọ na nàárẹ a amadala ka nka ọmọ bí a gbé yẹ kó yẹ mọ olùdó ka ọlọ́run kọ̀bí kọ́ ọ àgẹ́sí ọ islam data ọlọ́run kwenya ọ̀nì bìhá kọ́ ọlọ́run kwenya n'ọ̀yà ọ̀nì dọ̀rọ̀ na ẹgbẹ́ yẹn ní ẹgbẹ́ yìí kó lórí ẹ̀ máa dáì kàbí ní sá ọgbọ́n yìí ló yọ ọ̀kẹ́ tó kọ́ ọlọ́run ọlọ́run máa ń mẹ́tọ̀ ọ̀nà rí ìyá ọ̀nà omulya naye fika naye usira nahulya na nakukola hadis osho nkamayamire ọlọnà ayélujára na ọgbàdùn sọ pé ìrìnà ìmúlẹ̀ so alhamdulillah you are here with hadith hadith ebe tuwo igbo rẹ àná mọ ìyànà ló tuwo yìí salamu alaikum jẹ́ bó yẹ yìí òhìn náà ó jẹ́ tẹ ọ̀hẹ́rẹ̀ o kwenyekwu enwu o kwenyekwu enwu o akụjiri okwu omori kojo zizo onye na-egbu enena bisojete bana lere ha nka obisojete ọ na-ebe enena bokwu omori dogokwu omori enyumo na-enye nwụsị mahe kọchọ kwọ na nibabe onye okukwenyekwu ha enwu e were okwu omori ka zizo onye na-egbu e senowi ka e enena bisojete enyi rules and regulations eni enyi denini enyo denini nene okwu omori benyenwu na dúkọ wà n'abíọ ìjọ ọjà ìkàgbọ́ rẹ̀ à dọ́ọ̀dà bẹ́ dọ́ọ̀dà òbí sójà tẹ dọ́kọ̀ lè sùkọ́ nà mí là àyè àná ọ̀nẹ́bà àdó ọ̀nẹ́bà ọ̀ nílà àmẹ́ iná ẹ̀ka yìí àyàn nọ́ ọ̀bà àmẹ́ yá bà dọ́ọ̀ka ókè ọ̀nẹ́bà ọ̀nà àmà ọ̀nà ọ̀bà

wala kun ka islam ayi so ẹni mọni ìsojẹtẹ ìtaìtò lẹnìní òhìn lẹnìní ọ̀hìnrè ọ̀nà islam bá a sẹ ìjìnlẹ̀ mu paa wọ́jà ẹ̀ wọn ni wàá rí òyìnbó islam dùrí òyìnbó islam wàá rí òjẹtẹ dọ̀gbọ́n ọdún òrí òjẹtẹ òde yìí ọkùn sálà abẹ́ni níbo yìí ẹ̀yìn rẹ̀ dáná yìí náà ẹ̀yìn mẹ̀mẹ̀ yẹn mú mi sojẹtẹ paa dẹ́kun ìkìyàmọ̀tù dẹ́sùkù tí ó mọ̀ nìyí so ọ̀dọ́ ọ̀dọ́ wákàtí òzò náà pẹ́kú yọ ìjọ́ náà akama na awɔla demi ka mɛ ba wɔ ama ɔlɔ na wɔm ama ma dɔ ka mɛ sɛbɛn fɛn sɔ ere aro ayi oke wɛɛ mɛ amɛ lɛ sɔ mɛ wɛɛ hɛba ɔbɛn sɔ nyɛ na hɛba dɔ se to on your behalf ɛna ha ɛwo wa do wo ehi anisi wo ehi na ehi na itu yɔ la oke ohi na yɛ no wa na ama ɔnu ko obi ohi na oyi so jɛ tɛ ɔnu lɔ no na esukɔ nɔ na mɛ now. ọ̀lọ́nà ọ̀nyẹ́mú ìlọ́dọ̀ ọ̀ṣọ́ ní islam náà sí ìjọba ẹ̀wá inú ìlú ẹ̀ nìní wáyé kẹwà kẹwà rí ẹ̀wá kẹwà òkú òmòrì wà jẹ́ ní islam abẹ́lẹ̀ náà wọ lọ ọmọ mẹ̀rẹ̀ káyọ̀ ká andai mẹ́ni andai mẹ́ andai owó yìí náà nínú islam ọ̀nù ṣàbà wọ wọ́n mẹ́ àdéhùn dòdò sí islam sọ́ọ́dì àná na wọ ẹlẹ na kọ náà rịọ ọrịọ máa nyọ tọnyara itakpe ihe na ihe na ihe n'otu ka adaa nọ arọ ya da ihe na ike ebe ihe n'otu ka asọghị nọ nọ nịọ eme ka na ide ka ye ọnụ ọkụkụ tu ịnabara nịnị daka tụhị ọhụrụ ara dọọbụ ebe ka ya daa nọ ka ịsa abịa nanị erikewa daa nọ n'ụbọ ka ama ịsalam shahụ na. anana bi sehu zezia de ɛtɛtɛrɛ Ada mi ma si wo eyi do na ahiɔ oyi anana wɔtɛ mi ka ɔba si moto sɔm ka andɛ na ahiɔ ni mitin inu oyi ɛna ni eyi kan ìjẹ́ ti zọ̀ dáṣẹ́ yà fún dáṣẹ́ ọkùn ẹni ẹni ẹni ẹna dára kí iní rẹ sọ́ni mi dákú yà àtú dára ìhìmìtì dáṣẹ́ ọkùn dákú ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ dẹ́ka tọ́ ìsẹ́ni fún wa ni hiu wọ́n àyẹ̀kọ́ adáyẹ̀nọ́ dáná rí ọ̀. òhìyọ náà oríṣu dọ́kà inde ike ikọ̀ oríṣu dọ́kà tọ́ ẹ̀ẹ́mẹ̀lẹ́ gé ẹ̀wá ẹ̀kẹ́ nàbàrẹ́ nìní ẹni otu gbóòrà ni dọ́kà inde ọ̀nà ikẹ̀ onotu dọ́kà tọ́ bẹ́ẹ̀ni ká ẹnì ká osi ọ̀ka òmórí yóò sì ilé dada yɛ dɔ dɔ dɔ dɔ ìjɛ ìjɛ maa ni kari nɔ ni da dɔn kuku ma ni kari suyi da ni deeli yi de wa ìjɛ simɛta dɔ ka waa simɛta ni dɛkɛnɛ simɛta ni dɔ ka maa kó na wɔ nyarɛ mi ni wɛda siriya mi na tɛtɛrɛ maa kó ni maa kó ni ɔmɛ naa kɛ sani ni ilé wowu ayi da yi ki ɔsɔnɔ nɔn anana bɛ tew tekele idomori ya da yi ki ɛnɛ wuro ka ɔkú hɛrɛ nɔ ni.

ẹnu you practice islam ẹ bẹ dọ̀dá ọba be sacrifice ìnìsọ̀nà àná sẹ́nà bàbá wèé sí wèé yìí àná mẹ̀mẹ́ so ọbọ kẹnẹ àgùnbẹ àkàkọ súnmọ amànú akọ agbábẹrẹ wa dá ọ dàkàrà ẹjọ ọbẹ ẹyẹnyọ mẹka wà nyẹ wẹyìn do wà ní ọ do wà ní sàtàrà ọ àmẹ ní àmẹ iná gùkù wẹnyà mẹka wúlò náà wọ báyà. ìdánwò ìdánwò

ẹ̀rọ ráyà ẹ̀dá. wà á rékùn sálà. àárín ẹ̀jẹ̀ èmi dẹ́kun àgbẹ̀dẹ́ ẹni bàbá mi fún pẹ̀sọ̀n lọ́dọ̀ nínú ìka ọ̀làkọ́dà àrùn ọ̀rọ̀ pdi wà lágbègbè situation náà ẹ̀ náà ìlúta àgbọ̀ bá mi ìsáàtọ̀ pátá mi private school dáadáa àgbọ̀ ọ̀rọ̀ náà nípa bẹ̀rẹ̀ ìsìnká ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìjọ lọ àmọ́ ẹ̀ẹ́dẹ́ ọ̀rọ̀ ká ọgọ́rùn tó rà àti aládọ́ta síta ìwà àti ìṣẹ̀dá ìlànà so beka ọbi sọ onye anaghị kụziri ya na enye ọshara for one reason or eh, the other onye nwe fibia ọsị ọba nere then up to that ee zakatul fitri ọnụ akara enina na anụ ewe anyị ọba wa enyo eh, kata ọenyo right weka abisesa na dali hiyo yani nyao oh, tozin na wadali hiyo oh, ova nyukata dai kaka ewe sikawa men adali hiyo uwe sikawa nyin ari onu nyan uwe sikawa femi sorry adali hiyo dove rima be sorry on Ade wa ade na gore ade mu goda sita kana wa administration net. Ama ama adali adali hiyo no no oke jeda jebe ene na ile e, ni ka ni ma de e, siwa e, yes eh area na ma ya su eskwere ah eh ini zakatul fitri eh siki number 1 and lo ila doda but ala ni need that you ka aso otu he hore ila ya god amen uzo ìrẹ̀mí náà màmá hó báyìí dẹ́bù kú omori dẹ́bù àdáyì dẹ́bù ọ̀yẹ́ lọ ẹ̀ẹ́nyọ́ mẹ́ka díyẹ̀ wá ká òkú omori ẹ̀mí anyọ́nsẹ́ tuntun yìí wá ẹ̀ẹ́nyọ́ mẹ́ka. wa na ẹ̀ka lọ mi na sọ̀rọ̀ tọ̀ ojú anyoka anori oku ananyo christian anwana zakata where is zakat sẹ́ni ní ìbò kú omori àgbáwọn náà yìí máa kàdé zakat olfitiri àyàn orí ọrẹ́hìn òkú omori kìkátà ní pápá pàmò wọn náà ojú ọ̀nà ọbẹ̀ òkú omori donyɔ ilẹ̀fà àmà àyàfù kàkà ojú ọ̀rọ̀ kó omori yìí ni dẹ́wò wọ̀ nasara hin ẹ̀wọ̀n ni wàá ká wà nyọ ọ̀nà yẹn ni ní department ẹ̀sà èyí tó ti tẹ̀ ká níkojú náà ni anyị omori yìí dọ́ọ̀yà akẹta wàá ká wà omori e zakat e omori àgbà máa ṣe ọmọ ẹ̀kọ́ wẹ̀ òsì rẹ̀ ọmọ. ayọ sísá ọ̀gáná ti ọ̀rọ̀ náà pa lọ́ọ̀dà àgbọ̀bọ̀. ẹ. àgbọ̀bọ̀ náà pa rẹ̀. ok. yọ̀bà ló dànù this bọ̀dọ̀ àdìbà ní sùn ní máa ní máa ní máa wọ ọ̀gbọ̀n àgbègbè òní sùn dání. náà kúrò pépé ló kàbí ìdájú náà. islam náà. yóò wọlé wà ń báyìí wá tọwọ ká àdọkà ọgbà islam. náà láti kálẹ̀ náà. báwa tó wà. ọmọ ìlànà lásán àná kó o lè yí ìyọ láì ká gbọ̀gbọ́ àṣìwẹ̀ káàdọ̀ yìí. lọ nínú àwọn ọ̀sẹ̀ yìí ẹ̀wọ̀n náà wà ní islam yìí ọ̀ tó wà tó wà mẹ́ta ló ní sùn lọ ọ̀ mẹ́ láìkì bẹ́ẹ̀ lọ́wọ́ wo ló wọlé ipa ọmọ fẹlẹ ọmọ fẹlẹ àwọ amadede ọṣọ lè dọ̀ dání ọṣọ lè dọ̀ dání yọ̀rọ̀ àṣọ lè dọ̀ dání ọṣọ máa kọ̀ dání lọ́wọ́ ó sì nípẹ̀rẹ̀ ọ̀ nípẹ̀rẹ̀ ọmọ nípa ọ̀ akọ́wà tí islam ọmọ ìgbọ̀lá ẹ̀ka ní ọgbọ́ ó sọ̀rọ̀ yọ̀rọ̀ ọba mẹ́ta ọwọ́ àkàlẹ̀ ẹ̀rẹ̀ mama. sista wɔ hɔ kɔɛ ama osu de jɔ nan ɔkama ne ne ne ka ndu ɛwɔ bɛ kɛ ɔmu suku la ɔkɔ yi de jɔ ɔnya nanana ama ɔba sɛ de jɔ nan ɔnya nanana ɔma ne ko ose yi lɛ ɔsɛ kɛyɛ owó keka yi ɔsɛ kɛyɛ mi didi alɛ ɔka ɔsɛ kɛyɛ mi abɛ mi mɛ lɔ sista wɔ hɔ abɛ yi nanana ɔma mi de ma ti de yɛ o ma lɔ wɔ kó yɔ ka yi didi alɛ ɔsɛ ɔda bɛ. ọ̀rọ̀ ọ̀ṣẹ̀ kì í yẹmi ẹ̀mí kì mẹ́ẹ̀dọ̀n òbí kàmá bá sí ẹni ní pẹ́ẹ́lẹ́ ni. tọ́ ọmọ yẹn. ilé ìlọtí náà ló kà yìí á sí ní mẹ́ka ẹ̀ àbọ̀ ẹ̀dẹ̀ mẹ́ẹ̀dọ̀ àbọ̀ kàkẹ́. wòlé ò náwó ọba rẹ máa kàrí ọ̀nyára yìí wéèrè jẹ́ máa ṣe kọ́ yìí yẹn o dọ́ọ̀mẹ̀ta ní skul yìí kíá yìí dụkwa dọmi praịmarị skuul aketaụ dọmi secondary school aketaụ ebe anyị sụ metọ dọsi tuka ọtọ ehe ni skuul ihe he kwụkwụ meta kawasị meta isi ọkwụkwụ na gere ịlọ ọ nọrọ ekwụkwọ adịghị na ha nị so agwagwo na ọrụ ka osu anya imetụrụ eso jewu ịla ha jee dooye aikana na ọbekịtụ enwụ ni ịla ya wụreba dɔw yɛ ka yɛ lɛ n'ama ma hã no ɛdɛ hɛ du maa bɛ wu ɔyɛ do a domi ɛyɛba bɛ odze ɛma ne nye ŋu ɛŋurɛ yɛ ɔnɔni tɔɛ ŋu ana kó ka awɛ kɔ nye no ka ise didi ɛnɛ ne do ka aba yɛ kɛ omori ɔnyin anɔ mɛ ya aba wu bɛ bɛ wu ne na bɛ yakuka ka yɛ ɛwɛ ne bɔ na-enye udo onwe ike si na ama ọka akụjọ nye na anyị ọ na anya ọnụọrụ anyị bụ ọgbọ ma anyị ka anyị wa ọsọ nọ nọ nọ jihad jihad ogboro wa akwa anyị omeribas uhie pete ịsụbagharị onubehu omeribas ọve ebe ka henị nọ n'ube aja eri ịrị anụ ma ịba n'anya na-eje ere anyị igbo iji asụ ji na one na-ewu omori osi domori osokwu eh, eh, ọgwụrete ịdahụ na-edonye zakat ndure ka enye ụzọ iri anị na enyo meka osokwu na-ereghị nede na-ereghị bari gatu edibi ẹ̀dá ti tẹ́wà gbóòlò owó èsì ke àlìkálí ẹ̀ àtúndé ìrètí rẹ̀ nù ká ọ̀húnrẹ́ ọ̀wọ́ ọ̀sùnmọ̀nká ìní márèjì àwọn ni ewé èsì kẹwàá tó àmọ́ náà kò àwọn so inú mọ̀nà dóran ààyè ní ká ká settlement then inú mọ̀nà where discharge completely you are still under her until ìdí rẹ̀ ọ̀rọ̀ àjẹrẹ̀ ń ọ̀nọ́rà ahụrụ ọ̀wọ́ ọ ara ọ̀dànìkà ọ̀húrẹ́ ọ̀wọ́ dọ̀ọ̀rà àhúrẹ́ ọ̀wọ́ dúrà ní ìdá òkú òde ìjọ́nà ẹ̀wùrẹ́ ọ̀hẹ́mú yìí ìrẹ́mọ́nú wẹ́ẹ́ ìmí ìdá ọ̀dẹ̀tẹ̀ ìdáni wẹ́ẹ́ ìhúrẹ́ ọ̀ you are still there ọba mr carter. wàhálà iji permission da anya onye na polisi anaghị nọ n'ụka ka arị na aka enye n'ọnụ obere usa asa n'ugboko n'ọnụ dọọ bere uche ọsa achọ ese esike na esa dure be careful because ire polisi onye nwan polisi isa achọ ihe ọ daji onye ahụ at the end of the day dọọ n'isi anwụwa enwụ daa kesọ nọ na-awụ na nsịtụ ehe dee ka ọ ka isọ nọ ọyị nenye ahụ polisi ọ̀yàpùrọ̀ ẹ̀mí dọ́kúmẹ̀ntì pépà wá sí ọ̀ polisi jọ̀nyẹ́ àsóyè àtúnyìn ní mọ́tò dúró èrè káyé wúwa pépà ọ̀gù dúró èrúkà dúró tà ní pépà polisi polisi onye odo pépà ọ̀mẹ̀mà nínú rẹ ní mọ́tò ọkọ náà àdá máa ẹ̀wùnyà náà mọ́nítà ẹ̀ ní dùn àdó àwọn dọ́ọ̀jì kò nyẹ́ kó kẹ́nẹ́ kádà tó

dota to divin anyo islam ya letere wanyo ke wure no ni wa ama we ba nyo option aka wu hijab wa dress etere onu ka e enyi se nye ntuto he ne nwa ana nyo ba hwa ho ini eh, major minor minor no problem major ni

wa aleykum salaam. Guy. Guy. papapata enebe na nọ nsebe dọ ọka ịwa ka ee ihe na-eme ehi eneke na-eri enwụ dị na-ekwe nwụ na ịdada asa na ịdada ara ọzụzụ pari ịlọ na-atụrụ na ha n'iwu kọka aka ekwukuru ole karịa ere ede tada adani ohu e na enebe na na-akarị ha nị so kekarị onfon eyise dibi anaghị nanị ọ nịrị onye karị onfon den seviri ene nịra deni ka o meneta deni sadeni ka tinire hello so ẹnìmọ́dá dẹ̀ nílá àdọ́ ìhẹ́ ọ̀nà ilé nìtú ọ ẹ̀yìn sẹ́kùnà ẹ̀ẹ́mọ̀dá ẹ̀nà ọ̀hùhù dọ̀ ìhẹ́ ọ̀nà ànàdá ẹ̀nà ẹ̀dọ̀ kọ̀kàrẹ́ ònfóòn ẹ̀yìn sẹ́ dìbí bàbá ìníkà ọ̀nìrí ọ̀kàrẹ́ ònfóòn because situation ọ̀nìfàìndẹ́wọ̀n ayé náà na mi. emu ideal marriage onye di ya hụrụ ose kwukwure perfectly like that to be very very scarce so amaghị karị on phone yon enyere edibi anaghị na nke karị phone elemena ka ya ebe denyewu ya fụ ini public enyewu ya fụ na edudu karịa dana bụ olere eba heba bụ islam ochie so haram ọ bụ ya otu nọ wait kɔtsa kadɔ Is only young men. because when wɛ are ya kɛtɔ kaasi wow ɛlɛ wa yɛ ɔyɛ next second to the last. wa aleykum salaam. ayi n bɛ kɛ konya mi n'o ye. ɔya konya yɛ ne ba o wɛ nyi kɔɛ la. ɛfɔ wa kun sa ye.

wítìrí ọ̀sá ìnira o jẹ́sí wítìrí kò nyára ányi ìnira o kò nyára o ọmọ ẹ̀rọ wọ́n. last question. wa aleykum sorry. okay okay. Gracias. wanyu kata anyi edono yɛde anyi ɔkɔ no wanyu kata wanyɔ ama ehe yɔnyu kata ne ɔnyɔ ama ɔmɛba ayɛ goora ne yɛ bɛ wanyu kata nyɔ ɛwɔ na sika wɔ nyima do wanyi wo omori ɔhɛrɛ o si yɛ de adi sɛ sɛ ɔmɛ yɛ ɔni.

sóbè. ẹ ẹ yẹ ezu eyi ee ọmọ ọmọ ọmọ eléyìí nà hó dàwọn dàdàlẹ yà wà mú tó kàkẹ́ ẹ bẹ kó àyàn dàlẹ àyàn.

lẹ́nu yìí bẹ̀rẹ̀ nẹ̀ wà lẹ́yìn ọ̀ka dọ̀là àgẹ́rẹ́ yìí lẹ́nu ọ̀ òrùké bá ìjọ sọ́kùrọ̀ ọ̀ ẹ̀fẹ́ lè bí ìlú ní ilé kúrèkè iṣẹ́ náà ní bẹ́ẹ̀ lábọ̀. الله أكبر كبير والحمد لله كثيرا وسبحان الله بكرة وعصيلا Wa aleykum salaam. Wala question ọmọ mi ni ẹyẹ òyìnbó yìí ti lẹ́nu sọ. Ẹ. Òyìnbó yìí ti sọ jẹ bẹ́ẹ̀. Ok. Gbogbo náà tó o jẹ́ ọ̀dà tó o kà lóyún rẹ̀. Bàbá ìpàdé bẹ́ẹ̀ wọ́n lọ sọ̀pọ̀tì ọ̀wà àti ọ̀rọ̀ àkọ́wà àmàlẹ́ká ọ̀ ọ̀dà òyìnbó yìí jẹ́ bẹ́ẹ̀ lóyún. Níwẹ̀ wọ́n Islam ẹ̀sẹ̀ náà ẹ̀sẹ̀ pẹ̀lú Islam yára ẹ̀ ẹ̀ náà ẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀

coach ọ bìtẹ̀ ya kárí yà ẹ̀nà wẹ́kọ̀ náà lè taarọ̀ nìké bá. Bákan àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ دون ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك السميع القريب مجيب الدعوه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين